أجانب بسم الله الرحمن الرحيم <laughs> اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى أهله وعلى أهله وأصحابه وأصحابه وسلم وسلم ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀fà nabi muhammad àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àwọn ansor wal muajirun gbogbo wọn lápapọ̀ ẹnì kẹ́ni wọn ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn àfáàgbà sheikh tajul adabi ọlọ́run bá wa sàlékún kẹ́ wọn àfáàgbà alhaji àgbà sheikh muhammad kamaluddin abibullah al-adabi ọlọ́run bá wa sàlékún kẹ́ wọn bàbá wọn wà sí àgbáyé aliwaisul afaq bàbá wa ló mọ́tà raisul muallimi bàbá wa pọ̀ kági gómìnà nabi bàbá wa ń lè la asheikh abdulrahman salahuddin. Ah bàbá aléèlá ó fi dórí bàbá wa àbúrò bàbá aléèlá bàbá wa ab sala ẹ̀gbọ́n ni abdulrahman ar sala àbúrò ni ab sala àwọn tó jẹ́ ọ̀ṣọ́ alájí àgbà pọ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn nínú wọn ni bàbá wa jamiu gold akéré sí ká máa dákọ wọn wọn pọ̀ àlè kà wọ́n tán o bàbá wo olúkadé wọ́n pọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run kó wọlé àwọn tá a rántí yìí tá a ṣe bísímìláì kúlú àfa àgbà lónìí aláàjì àgbà lónìí àti gbogbo àwọn ọmọ kéwọn àti gbogbo àwọn olólùfẹ́ wọn àwọn ni wọ́n ní ọlọ́run kó wọlé àwọn tá a rántí gbogbo àwọn tó tún kù náà kulu wàlláhu tá a fẹ́ ṣe yọ̀nà kó mú ládàá rẹ̀ báwọn náà bisimilayi kulu wàllá. kul huwallahu ahad gbogbo jama àwa ansorul islam ah. Ah, bá a ti lè wí mọ́ ni ah. ẹ̀rọjà tẹ̀ dálẹ̀ ọjà tálàdí àgbà dálẹ̀ àwọn kan ni wọ́n ṣe lánàá wọ́n ṣe ọlọ́ọ̀ni kún wọ́n lalù gbogbo ẹ̀yin bàbá wa tá wà ń bẹ̀ lónìí igbe gbàmígbàmí ọlọmọdé ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. bàbá wa mo fi ti bàbá wa ṣíàmọ̀nù gbogbo mission board mo fi kí gbogbo àwọn bàbá mi pátápátá ẹ dákun ọlọmọsàjáre yín pẹ́ o. ìjókòó mi bí báyìí lónìí. èèmọ̀ ló jẹ́ fèmí náà kódà gbàngbà tí ń bọ̀ wá ọlọ́run ló mọ ekùrì sí ìtú mo ti ṣe ike yé lóòótọ́ ilé ni mo wà ìjókòó àwọn bàbá wa ni fadarihim madumta fi darihim wa ardihim madumta fi ardihim inú ilé mo wà. àmọ́ bó ṣe jẹ́nu ilé náà àga yìí ìjòkó ń bẹ̀ rí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jòkó rú àga yìí ó yẹ kẹ́rù bá àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ọmọ kéwú máa ń ma tiẹ̀ ní bẹ́ẹ̀ lọ́mọdé máa ń ma tiẹ̀ níbi ẹran adìẹ wọ́n kó ẹran adìẹ kalẹ̀ ọmọdé wa lè mú apá apá ò tọ́ sí ọ bàbá ní tó tọ́ sí eré ni àti ẹsẹ̀ ìjókòó yìí bàbá wa jíkòbí wọn ẹ̀yẹ̀ mọ̀ ẹ̀sìn dákẹ́ asheikh alhaji bukhari ibn musa nbọ nbọ nbọ mẹ́ẹ̀dún mẹ́ẹ̀tì dún ìbẹ̀lẹ̀ yẹpẹ ni wàláyé. àti sọ̀rọ̀ bà wá lẹ́rù àmọ́ gbogbo àyè ní ta sọ ń bẹ̀ àyè yìí ń dẹ́rù bà mí. mo ti wá bí ìpínlẹ̀ gan sọ fáfà mi pé ń bọ̀ sọ ó sì ní dídì fi sọ bó ní ti wí wá ní lóòótọ́ inú ilé mo wà àwọn náà rẹ ni àmọ́ ilé ní àlífà sọ pé yàyà wá wá sí lónìí ìmọ̀ bí ti wí gbé kalẹ̀. ìmọ̀ bí se gbélé o àmọ́ àwọn náà mà rí ọlọ́run mo fọ̀rọ̀ àfáà mo fi léwọ ọlọ́run lọ́wọ́ àà àbáṣàrábà mo fọ̀rọ̀ asheikh alhaji bukhari ibn musa mo fi léwọ ọlọ́run lọ́wọ́ o àwọn àfáà ni ìgbà tí ń bọ̀ wá. mo wá ronú pé ni lóòótọ́ wọn ti fún mi topic àmọ́ bí àìdí lẹ́yìn amúrúkà yábùnà Musa ta ló lè wínú yín sún jẹ́ náírà fàtí rìkọ́dù bí àìdí lẹ́yìn ọlọ́run dákun mo bí ọ́. bí àìdí amúrúkà sórí pé mo jù ọ lọ lọ́jọ́ eré ò wá ní jẹ́ kóhùn tèmi náà tún wá ju ohùn rẹ lọ. bí àìdí láàyè amúkáyàbùnà Musa yàkíkà ọlọ́hùn mi ṣàrì ní àádì. bí àìdí láàyè amúkáyàbùnà Musa. الله من شر العادي شرف بوي بأيدي الله أمرك يا ابن موسى يقيك الله من شر الأعادي بأيدي الله أمرك يا ابن موسى وياي يقيك الله مكة ما ظلمت وما لأنك ما انبọ̀ انبọ̀ انبọ̀ èmi mo rọ nǹkan ni لأنك ما ظلمت لأي شخص mo ti wá change ẹ̀ لأنك ما ظلمت وما غششت ولا تشرك. بربك في العباد إنك ما ظلمت ولا بششت إيه ولا تشي بربك في العباد mo bẹ̀rẹ̀ ọlọ́run afá mi Buhari ọmọ Musa ẹkùn tagirigbé rẹ níjà alọ́ wọn jó máa rọrùn àbọ̀ wọn jó máa rọrùn jíjẹ wọn jó máa rọrùn sísun wọn jó máa rọrùn bí áyídì láì amúrú kàyábù nàmú. bẹ́ẹ̀ yẹn bá ga bí wọ́n ti ga ni ọ̀tá ó pọ̀. ọ̀tá alé ń bẹ ọ̀tá òde ń bẹ ọ̀tá àdúgbò ń bẹ ọ̀tá àlú ọ̀tá ń bẹ ọ̀tá pé ó wá àwọn tí wọn mọ ọba kìlọ̀ fún wọn wọn bá ń kó àfààní yọ. amúrúkọ mọ́sá anaka kí ló dé tí mo fi ń pariwo tí fi máa ṣàdúrà fún yín lè anaka torí pé àfa mi màá zọlá ń ta wọ́n máa gàṣà síta wíbẹ̀. lè anaka máa zọlọ́mta wọ́n máa gàṣà wọ́lá tòṣìní bírọ́bì ká. torí pé àfa mi àfa mi. Bukhari ọmọ Musa kò sàbòsí fẹ́ nìkan kò sàbòsí fún wa mazọlámùtà wà má gàṣà síta bẹ́ẹ̀ ni kò serú èmi Yahya Sokoto mo lè sọ pé ọ̀hún èmi ìmọ̀mọ́kéwù mi o èmi mazọlámùtà kò sàbòsí fún mi o wà má gàṣà síta wà dáì kò serú fún mi mọ̀ bọ̀. wọ́n lọ́wọ́ ó ṣeun. ẹ bá ń kun sí i wọ́n yàrá tó ń ṣeré. kò sì dá nǹkan mi pọ̀ mọ́ lọ́hún àwọn yàrá rẹ̀ kò lẹ́dùn lé kò lólùgbòhùn lé kò lẹ́dàn lé àfáà mi ẹlẹ́dàn ni wọ́n là mú tún ṣìnrìn bírọ́bì káfíìnì ìbáàdì. wàlá mo tó ṣòrí bírọ́bì káfíìnì ìbáàdì. ìkẹ́ olúwa ọba kó lọ́ba ọmọ Musa o àánú olúwa ọba kó lọ́ba ọmọ àmú ẹ̀dá kẹba wí. ìkẹ́ olúwa ọba. kó lọ́ba ọmọ Musa o. àánú olúwa ọba kó lọ́ba ọmọ àmú ìkẹ́ olúwa ọba kó lọ́ba ọmọ Musa o àánú olúwa ọba kó lọ́ba ọmọ Musa kó lọ́ba ọmọ Musa o àánú olúwa ọba kó lọ́ba ọmọ Musa. èyí ń lọ báwọn tọ̀. ايون لو بيه ان شاء الله الم نشرع بسم الله الرحمن الرحيم الم نشرع لك صدرك ووضعنا انت وزرك الذي انقى بصائرك ورفعنا لك ذكرك فإنما لعصر العسر إنما لعصر مع فاذا قررت فاصبر والى ربك فاركع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ bá wí. بسم الله الرحمن الرحيم. ètò wọn ní kí n sọ pẹ̀lú yọ̀dá àwọn àgbàlagbà òun ni aṣura wal hijratu nabawiyya bóòlù anabi muhammad bóòlù ìjírà nabi kí ló pilẹ̀ rẹ̀ kí ló pilẹ̀ ìjírà torí pé anabi muhammad kó tó dé ẹlẹ́bọ pọ̀ àwọn kan sin omi ká hmm. tó dé àwọn nǹkan sin omi àwọn nǹkan sin igi àwọn nǹkan bọ òkúta àwọn nǹkan bọ òòrùn àwọn nǹkan bọ iná àwọn nǹkan bọ òṣùpá ká tó dé kódà gan nu kàrámà mo dé ni. Oh, oh. ìjòkó ńlá ni ìjòkó yìí mo kí gbogbo ẹ̀yin ìyá wa o ọlọmọsàjà á rí yín pẹ́ o ṣé ká máa wí ee ṣé ò sí yọnu tọ ọlọmọsàjà á rí yín pẹ́ o ọkàn mi ti fò ó kí n máa wá ya ìgbẹ́ ẹ dákun kí n máa ń so tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run sọ fún anabi muhammad wàmà àrísàlínà àhàkà ilà rahmata lila lamina. wàmà àrísàlínà àhàkà ilà rahmata lila lamina. bùṣírà ìwọ ni ó wí mọ́ wàá lóhùn lẹ̀ bankolalaala banwi ọlọ́run nsọfà nabi muhammad wàmà arisalina ka ilà rahamata lila alamina wàmà arisalina ka ilà rahamata. wa nabi muhammad àrùn oníṣẹ́ gbogbo ayé òun la ràn ọlọ́lá ayé gbogbo wọn òun la ràn olówó ayé gbogbo wọn òun la ràn àfa ayé gbogbo wọn òun la ràn wọ́n mọ́ àrísàlì náà ká. wọ́n mọ́ illa rahmatan lil alamin. lil alamin. Kanabi tó dé omi ni wọ́n bọ́ kánábì tó dé iná ni wọ́n bọ́ nínú karama tọ́lọ́ ń ṣe fún anabi Muhammad ìgbà tí wọ́n bí anabi. àwọn tí wọ́n ń bọ omi omi wọn di tó gbẹ àwọn tí wọ́n ń bọ iná iná tó ṣe pé kò kú rí láyé ni ó kú pé wọ́n bí anabi Muhammad ó wá bí anabi Muhammad tá ìwà ń bọ̀ ọmọ ọdún méjì ọmọ ọdún anabi fi wá pé ó fi pé years. ó pé forty years tán ọlọ́ni wa nábì dìde àwọn olóòṣà wọ̀nyí máa sọ̀rọ̀ ọlọ́run fún wa àwọn ẹlẹ́bọ wọ̀nyí ṣe kìlọ̀ fún wa àwọn tó ṣe pé wọ́n ń dákọ̀ ọlọ́run mẹ́ta ṣe wá sí fún wa àṣẹ wọ́n máa rí sálì náà ká. wọ́n máa rí sálì náà ká lil'alamin ìwà nábì àrùn oníṣẹ́ fún gbogbo ẹnìkan gbogbo ayé la rán ọ sí àrùn sí àgbáláyé ètè ènìyàn ara nábì sí wọn àgbáláyé àlìjọ náà ara nábì Muhammad ara sí wọn kò sí gbogbo tí ń bẹ ní ẹ̀dọ́ Ọlọ́run tá a nábì sí ìgbà tánàbí pé forty years. ó pé forty years ọlọ́run gbé dìde. ìgbà tọ́lọ̀ ń gbé ànábì dìde aráàlú maka wọn ò gbà fún ànábì ńgbà náà. wọ́n ń dìtẹ̀ rẹ̀ ọmọ tá a bí sojú wa ni ó mọ̀ wá ṣe wáàsí fún wa wàhálà yìí pọ̀. wọ́n fúnlẹ̀ máa lọ́sàn-án àti lóru wọ́n fúnlẹ̀ máa nẹ́bí Muhammad wọ́n bá débi pé e, àwọn sábẹ́ ànábì wọ́n ṣòfin e, nínú Maka ẹ má tó ń jẹ fún wọn mọ́ wọ́n bá débi pé e, ẹ gbọ́dọ̀ fọmọ fún wọn mọ́ látara ẹ̀sìn Islam látara kó gbé Islam wá ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ìgbà tí wàhálà yìí wá pọ̀. àwọn haúsù wàlà kásírajù àwọn àwọn madina nù wọ́n wá bá nẹ́bì ṣe béyà ní àyè kan tá à ń pè ní mọ́símọ̀lá hajj àwọn mọ̀wásímọ̀lá hajj àwọn ni wọ́n sọ fún ànábì pé báwọn aráàlú mọ́kà bá ò gbọ́ lálẹ́ tí bá láwọn ò gba tiẹ̀ mọ́ bọ̀ wá sọ́dọ̀ wa bí wọn ò bá fi ọ àwa ṣetán láti gbọ́ látara ọ̀rọ̀ ọlọ́run ẹ wo fìtínà tí wọ́n fìtínà nabi muhammad baba justice sai musa'idudin mo rí bẹ́ẹ̀ ti wọlé ọlọ́mọsá máa sàpọ́nlé yín jù báyìí lọ. bàbá tó bí wọn wọ́n ṣe wàhálà fún ìsìláàmù púpọ̀ bẹ́ẹ̀ mi náà ti wà yìí mo lè sọ díẹ̀. àràǹdì nǹkan bíi nineteen ninety afọ olóko ni àwa ń ṣe ẹgbẹ́ kan tá à ń pè ní Nurul Kamali lókè màlẹ́ àwa rówó ra ẹ́ńjìnì àwa kóra wa jọ àlọ́dọ̀ bàbá sáyé ní nineteen ninety nineteen ninety àbí àfọ olóko àwa kóra wa lọ́dọ̀ bàbá sáyé Musa Idudin. àwa dọ́dọ̀ wọn ìgbà tá a dọ́dọ̀ wọn wọ́n wá bi wá léèrè pé ńbo lẹ ti a ní lókè kéré látọ̀dọ̀ alájí àgbà àwọn ọmọ kéékèèké la kóra wa jọ ládùúgbò ẹ̀gbọ́n tó kọ́kọ́ wí fún wa ni wọ́n ní ha ẹ kú oríire aráwọ èèyàn táwa ní o fẹ́ yín lẹ̀ fún wọ́n wá rí ẹ́ńjìnì fún wa public address wàláhi azim àwọn ni wọ́n rà fún wa lọ́dún náà. ọlọ́run mọ́sàbá sàlékù kẹ́ bàbá náà. wọ́n máa rí sálí náà ká. ẹ bá ń kun sí. rahmata lil alamin. àwọn house àti khasiraju wọ́n bá nàbì wọ́n bá ṣèbéyà wọ́n bá ṣèbéyà tán àwọn aráàlú mọ́kà wọ́n wá fura mọ̀ pé ee anabi ó fẹ́ kúrò ní maka yóò máa lọ sí madina ìgbà yẹn ni gbogbo wọn wá ronú kí láàṣẹ nípa anabi muhammad yìí wọ́n wá kóra jọ àwọn ọ̀ndrẹ́dì èèyàn wọ́n wá kóra wọn jọ sínú ilé òṣùgbò wọn mada yasunawuna fi amr rasulillah sallallahu alayhi wa sallam kí láàṣẹ nípa ọ̀rọ̀ anabi. wọ́n kóra jọ wọ́n wá mú márùn oríṣiríṣi wá ìmọ̀ràn yẹn oríṣi mẹ́rin ni ìpele mẹ́rin ni ẹni àkọ́kọ́ ìtòhùn gbọ́kọ́ wí ó ní àà ìhìbì sùúhù wàá gìlìkù àlẹ́ yìí bàbà ẹ̀já dè mọ́lẹ̀ bàbá dè mọ́lẹ̀ ìgìlìkù hù àbí agìlìkù àlẹ́ yìí bìlhadid ẹ̀já orin. ihbisuhu bil hadidi wa agiliku alayhi baban adamallahu hayatakum ẹjẹ́ dèé mọ́lẹ̀ pẹ̀lú rin bàbá wa dèé mọ́lẹ̀ tán ẹ wá já tilẹ̀kùn mọ́ kọ́mọ̀ rí ibi jáde ìdèmọ́lẹ̀ ògùn ni wọ́n ń wí o kìí ṣe ìdèmọ́lẹ̀ lásán. ìkànnì ah, ráàyí tó mú wáhùn ẹsẹ̀ ráàyí èyí ìsirà yìí ta gbà wọlé ẹnì kẹta òun sọ wípé tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á lè e kúrò nínú ìlú wa ta wà yìí ìgbà wọn ni Abu Jahali àwọn eléré ibú ayé number one first grade first number one ní eré ibú. No سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله baba ẹ dákun ẹ máa manage time wa o. ọjà ẹ sá máa sọ fún mi. torí pé ẹ ti fẹ́ fẹ́ o. bí àlefa bá ti dé hmm, ẹ balance wá sí yẹn padà. síbi asura pẹ̀lú onídẹ́dẹ́ fi wọlé wá sí gbọ́dọ̀ tí. bẹ́ẹ̀ni ah, ẹ ṣe jẹ ẹ ṣe jẹ nísìn ẹ ṣe n balance yẹn dẹ. wọ́n á gbàgbé ẹja ṣẹ́wọ̀n náà tó máa kú dáadáa tó tó ti yé báwọn pẹ̀lú ọmọ tẹ̀sí ẹ̀kọ́ lù wọ́n lọ ìpọ̀mọ̀ yẹn balance o ní àjá mi ò sọ fún mi àbí ọmọ àkọ́kọ́ yẹn. ẹ yàtà ọmọ yẹn tara dá o da o ta o ta. dé ní sè kẹjá sẹ máa kún ọlọ́run wò ẹ kó máa tẹ̀ kó wá lakẹ́ kúlẹ̀ ẹ ẹ ẹ àti rẹ̀ ni àti rẹ̀ ni àpò ọ̀pọ̀ òdìbò tòní àdìbò àti ẹ̀kọ́ aṣúra tòní. Àbábùsàlá. Gbogbo

Ẹ̀rọ alhamdulilayi. Kámẹ́rà gbé ibẹ̀ dá kí ọmọ ẹ wà lẹ́gbẹ̀ẹ́.

mo gbàgbé ìyàwó anisẹta sátidé ìyàwó ti dé àwọn ọmọdé arúgbó arúgbó àwọn ọmọdé wọn ni kẹ kílẹ kan àwọn ọmọdé wọn ni kẹ kílẹ kan yẹn ó ti yé wọ́n ti kí alájí àgbà.

ọjà sọ̀tọ̀ tí mà láyé ọjà láyìlá ìlọ́lọ́ àṣàrò ìsìláàmù kọ́ bá bàjẹ́ àṣàrò ìsìláàmù kọ́ bá bàjẹ́ sùkúrátì àdàbíyà kọ́ bá bàjẹ́ wàhálà ìjàmbá lè dé yunifásitì. kí mo ṣe dùn. lásìkò rẹ̀ kọ́lá bá ṣàṣekú wọn bẹ́ẹ̀. káwá lè fi kàdà ẹ̀gbọ́n wọn ni ẹ̀gbọ́n wọn ni. الله يا رب يا رب Ini ìjòkó mọ́sẹ̀ bẹ́ẹ̀ ìjòkó Ben, ini oyè Ini jà bàbá ti kẹkànyàn kẹkànyàn kẹkànyàn kẹkànyàn kẹkànyàn kẹkànyàn kẹkànyàn àláfíà ara gbogbo ògbà àjíǹde ara gbogbo ògbà arísìkí gbogbo ògbà fún bàbá wa aláàjì àgbà tòní ẹ dákọ ẹ wí kó hó dáadáa ọlọ́mọ́sà ṣe fún wọn ọlá gbogbo àwọn ẹni ọlọ́run ọlá páwọn jẹ̀mọ́ ò ṣe hámi dáadáa ọlá pé hámi náà hó dáadáa ìyá wa sẹ́yìn dátò rẹ̀ ayánátò àrówó lò ìyá dáadáa gbogbo ibi tẹ́ ẹ bá wà àlàáfíà aró máa jẹ́ ti yín ọlọ́run ò ní dààmú yín ọlá yìí tóbi ọlọ́run ọlá làjí àgbà ọlá àfa àgbà ọlá àwọn tó sẹ̀yìn lẹ̀ ọlá amínà ọlá amínà ọlá amínà bàbá wa làjí àgbà kò sí ní ta fẹ́ rí fún wa nùhà yìí نهيك يا معتيق ذا الفضيل والعلا نهيك يا معتيق ذا الفضل والعلا خليفة من حاز مجدا ورفعة خليفة من حاز مجدا ورفعة بابا لا جاك akìyín púpọ̀ ní àyíká. ẹ ń wí khalifatana mana haza majida wa anibihi abudan likodi sheikhuna. wa anibihi. بقادي شيخنا يا ربي سلموا صباحا وليلة يا ربي سلموا صباحا وليلة بسم الله ألم نشرب بابا ولا جاك نكان يا رب وأعطاني حق وجرة الذي أمر وفاره ورفعني لك ذكره فإن مال المسلم يسرا إنما لا يمسك يسرا فإذا قربت فانصر وإلى ربك فارجع آمين بابا و international mission àyàn sì dákẹ́ ọlọ́mọ fi yín lẹ̀ o mo fi bàbá wa aládé àgbà kò sí tí mo lè fi kí yín tó lè dùn mọ́ yín tó ju aládé àgbà lọ ọlọ́run kó bá wa kí yín jù báyìí lọ àyè tẹ́ ẹ wà àyè ńlá ni níjọ́ tí bàbá wa wà sí àgbáyé ti lọ tí bàbá wa aláyé ó ń wà sí àgbáyé bàbá wa aláyé ẹni ọlọ́run fi rẹ̀ wá lẹ́kùn ẹ̀yìn ni à ń sunkún àwọn wọ̀nyí àmọ́ lọ́n fi ó fi ó fi rẹ̀ wá lẹ́kùn bàbá wa. Allah ayára ọlọ́mọdààmú yín láéláé ọ̀la amina wà má ní àádáàkà mọ́wì dàmára ń um bẹ asòfin kàmá fàálà ìlàhàwù bíkà omi àdì. èmi yàrá Sókótó mo gbà fún yín o mo juwọ́lẹ̀ èmi gbà o bí àṣà àwọn àfáà kan wọ́n ní àdìmọ́nu àdìmọ́nu ẹnu là ń di àdìmọ́nu ẹnu ní máa ń wà tú dànù bí bá ń bẹ lẹ́nu rẹ bàbá wa national mission náà bá a bá ń dákọ̀ olórí gbogbo ọmọ kéwù àwọn ni lẹ́yìn bàbá wa lájẹ́ àgbà èmi tú dànù o mo gbà yẹn yẹ pátápátá àdìmọ́nù òsì lẹ́nu mi a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim. dákun gbogbo wẹ̀ wí bẹ́ẹ̀ bisimilayi. ọlọ́run ṣàánú ànábì Muhammad púpọ̀ nínú oṣù tá a wà yìí àwọn nǹkan tó sùn yìí tó dì mú ó pọ̀ àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí òun náà ni Muharram nínú rẹ̀ ni Ashura oṣù yìí lálùbáríkà púpọ̀ ọlọ́run ọba fọṣù yìí ó fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba ó fi pọ́n wọn lé ó fi ṣe yìí fún wọn àyèmáyé àwọn riwayat láàrí gbà wá àmọ́ gbà tá a dọ́dọ̀ àwọn àgbàlagbà tá a tọwọ́ bọ tírà nínú àwọn ànábì ọlọ́run táwọn èèyàn kà kún pé ọlọ́run fi oṣù yìí ṣàpọ́nlé wọn wọn láwọn kò sí ń bẹ̀ á tún kà wọ́n mọ̀ ni. àmọ́ nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ọba fosùn yìí pọ́nlé nínú wọn ni ànábì Musa wà nínú wa òun lànábì adama ló wà nínú wọn òun lànábì Muhammad hadha sunnatu nabiyikum asura yìí ìlànà ànábì Muhammad àwọn ànábì tó kù bíi Ìdírísà. بإبراهيم بزكريا بداود a ń rí ọ̀pọ̀lọpọ̀ riwayat àmọ́ gbàtà dọ́dọ̀ àwọn àfa wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èyí wò sí ń bẹ̀ torí pé àárí ẹ̀gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ wá lọ́dọ̀ àárí ìgbà wá látọ̀dọ̀ ànábì Muhammad. àmẹ́yìí tá a rí gbà tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nínú rẹ̀ ni tànábì Ádámù. ànábì Ádámù. ń bẹ nínú àlìjánná òun àtìyàwó rẹ̀ ẹ má jèso ṣètáni padà kó sí wọn láàrin wọn padà jèso wàhálà dé wọn bọ́ sáyé Wọn bọ́ sí ilé ayé torí pé àlìjánná tí wọ́n wà tẹ́lẹ̀ kò síbi tẹ́yìn tí ti yàgbẹ́ sí mbẹ̀ ayàgbẹ́ àtọ̀ kò sí mbẹ̀ ọlọ́lẹ̀ máa lo ayé lé ayé gbogbo wàhálà tí wọ́n ṣe tẹ́lẹ̀ ó di pé wàhálà dé wọ́n wá lọ ọ̀tún wọ́n lọ òsì wọ́n lọ wájú wọ́n lọ ẹ̀yìn wọ́n padà pàdé ara wọn nígbà tí wọ́n dórí ilẹ̀ ẹ̀lẹ́ ayé tán ibi tí wọ́n ti pàdé ara wọn ni ibẹ̀ ni arafa. ẹgbẹ́ wa rẹgbẹ́ ẹgbẹ́ wa rẹgbẹ́ àdóbi àádámà ìwé ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì mi lórí ẹ̀ṣẹ̀ wo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí lẹ̀ṣẹ̀ náà ẹ má jèṣò àṣẹ ilá tansuru fakọ́dì nasọ́ra ń hmm, lọ wọ́n tẹ̀ lọ́bẹ̀ wọn ẹ má jẹ́ so wọ́n padà jẹ́ so àbí rọ́bànà zọlámúná ànfùsànà wàhíńlámútẹ́gìfì lànà wàtàrà hàmúná lánàkúnánà mìnàlẹ́kọ̀ọ́sìnrin. rọ́bànà zọlámúná. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين wọ́n ti jẹ èso ẹgbẹ́jẹ èso wọ́n ti jẹ wọ́n bá dórí ààyè ṣètẹ́ẹ̀nì kó bá wọn ànábì ádámù wa ń bi ọlọ́run léèrè àdébí ádámà ní ìwọ ọlọ́run ìyá rọ́ọ̀bì ìwọ ọlọ́run xọtí àti alẹ́bi àkàtà àtùwù bìṣe ìkàtàbùtàwù aláyé àkọ́bìlà àǹtàkàlùkọ́ni ṣé àṣìṣe tí mo ṣe tó ní a máa jẹ èso tí mo jẹ èso tí mo jẹ èso náà ṣé àṣìṣe náà ìwọ ọlọ́run ọba ti kọ́lẹ̀ ṣáájú kó o tó dá mi ni. ń bèrè bèrè ni o ṣé kìí ṣe pé wọ́n lóun ti kọ́ lẹ̀ ṣáájú kò tó dá ni. àwọn ṣe ń ibtada atuhu min kibali nafsi àbẹ́ mi ni mo tẹ̀ ṣe fún ara mi èmi ni mo fara ẹ̀ fún ara mi kọ́ọ̀là ọlọ́run ọba sọ pé bali ṣe ń katabtu alayka qabla an àkàlùkọ̀kà ẹ̀ gbọ́dọ̀ tóbi. èso tó jẹ́ èmi ọlọ́run ọba mo ti kọ́ ọ́lẹ̀ pé wọ́n ádámà ìjọsìn láàyè jẹ́ náà àmọ́ ìjẹ́mi ọlọ́run ọba kọ́kọ́ wí ni wípé èmi ọlọ́run mo fẹ́ dárò lẹ́kàn sórílẹ̀ àtẹ̀dí àlùfíà máa ń yún fún sìtòfíà wọ̀yẹ̀ sí fi kò dì mà. àwọn màláíkà wọ́n ní wọ́n ọlọ́run ó ṣe wá já síbẹ̀ ó ṣe wá ṣe síbẹ̀ àwọn tí wọ́n máa para wọn àwọn tí wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ àwọn tí wọ́n máa fira wọn ṣògùn owó ló fẹ́ já sórílẹ̀ ọlọ́run ni ẹ dákẹ́ èmi ọlọ́run ìní àlámù màálà tàlámù. anábì ádámù ni wọ ọlọ́run ní tó ṣẹlẹ̀ sí mi yìí so ìbíbi wọ ọlọ́run ló ti kọ́ kalẹ̀ lórí mi síwájú kó tó dá mi àbí èmi ni mo mọ̀ọ́mọ̀ ṣe ni ọlọ́run ni wà nábì ádámù èmi ọlọ́run mo ti kọ́ lẹ̀ bẹ́ẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ kọ́ọ̀là anábì ádámù ni fákàmá kàtàkùtà aláyà fagfrèmí. tó bá se pé bẹ́ẹ̀ ni ìwọ ọlọ́run ọba kọ bó o ti kọ́ ni pé yóò rí bẹ́ẹ̀ tó padà wá rí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run mójú kò fún mi. ó bàbá sọlẹ́múnà àrùn kùsàmẹ́. àpèyí tí ń wí tàbí ádámà àrẹ́gbà wá tó hàn gbọ̀ngàngàngàn báyìí ipe ọlọ́run fọjú òní ó fi ṣàpọ́nlé fún ànábì ádámà. Hmm. lanakunanna minala khasi. ńgbà tó wá rí bẹ́ẹ̀ ó ní wọ ọlọ́run tó bá ṣe kó o kọ́ ìwọ ló kọ́ bẹ́ẹ̀ fagifere ni mójú kò fún mi. ìgbà yẹn fatala kọ ádámù min rabbihi kalimatin fatala kọ ádámù min rabbihi kalimatin hali amallahu ádámù. ọlọ́run ọba fún ara rẹ̀ ó wá nu ànábì ádámà taubatan fara ó wá nu onígbólóhùn yóò ṣe ọlọ́run ìgbà wọn ádámà wá ọlọ́run o. olúwa wá. ànábì ádámà ní wọ́n lọ́wọ́ ọba ọ̀gá wa olúwa wa ẹni tí ń fún wa jẹ ẹni tí ń fún wa mu ẹni olọ́lá òun náà ni ẹni olówó òun náà ni ẹni orí jẹ òun náà ni ẹni tí ò rí jẹ òun náà ni ẹni ó fọ́ lójú òun náà ni ẹni tó yajú lẹ̀ òun náà ni ẹni ó òun náà ni ẹni ń ti arọ káàkiri òun náà ni ìwé ìjọlọ́lá láyé àmọ́ wọ́n tiẹ̀ kó tó rí jẹ àfi kó dọ́dọ̀ ẹnìkan ìwọ́n tiẹ̀ kó tó rí mu àfi kó dọ́dọ̀ ẹnìkan ìwọ́sẹ̀rù olówó kó tó dọlọ́lá láyé ìwọ́sẹ̀rù àfà kó tó dàfà láyé ìwọ́ ń tiẹ̀ ó dájú ni ó dá ni ò ní tẹ̀lé nìkan Rabbana. Ah! Ah! mọ́fà mọ́fà mọ́fà ó ṣe wáyé. al-khasiri kí ló fà á tí mo fi ní ọmọ fà á táwọn kò tó tiwa táwọn kan sì ju tiwa lọ sórí èyí tí ò tó tiwa lè ah! ẹ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ alájà àgbà ti parí gbogbo nǹkan gbogbo tí ń jẹ́ ọmọ kéwú ẹ má lè gbọ́ kẹsẹ̀tì alájà àgbà gbogbo ẹni tí ò bá ti gbọ́ kẹsẹ̀tì alájà àgbà kò lè mọ alájà àgbà alájà ìgbà ti balance wọ́n ti parí gbogbo nǹkan wọ́n ti parí ẹ̀ a ah, ejira tó Nabawiya, ejira nabi Muhammad kìí ṣe ní oṣù yìí ni ní oṣù yìí kọ́ nineteen nineteen nineteen ten Baba ti ṣe wá sí ẹ̀ka lè nineteen ten ìwọ́n tó bá fẹ́ challenge mi kẹ́sẹ̀ ti wà alájà àgbà sọ pé nineteen ten ó sì ní nineteen ó ah fourteen ten fourteen ten ìjírá kàlẹ́ndà wọ́n ti ṣe wáàsí rẹ̀ kalẹ̀ mo ìjírá tù nàbàwíyà ìjírá nàbì kẹsẹ̀ ní oṣù yìí ìgbà tá nàbì ó kú ò ní Madina Muharram Sofar nínú Sofar là nàbì kú ò ní Madina ìgbẹ̀yìn Sofar twenty six nígbẹ̀yìn là nàbì kú ò ní Madina alanabi afizakumula lanabi kò ní maka ẹ ṣeun sa lanabi kò ní maka anabi wa lọ bá abubakar ó jáde ó lọ bá abubakar ìgbà tó lọ bá abubakar abubakar rí anabi ó ṣọk anabi ni ha kọ́ di uzinali filkuruj wàlíhìjìrà wọ́n ti yọ̀ǹda fún mi pé kí n jáde kí n ṣe ìjìrà báyìí abubakar ni wà nábì asọ́hùbà kọ́ọ̀là náà abubakar ni wà nábì sáàjọ́ ńlọ ni ànábì ní bẹ́ẹ̀ ni àwọn àfáà darul ifta il ọ̀rọ̀ tí ń sọ yìí gbogbo àwọn àfáà ilẹ̀ misira wọ́n wá sọ pé bẹ́ẹ̀ lórí ìgbà tá a gbọ́ àwa ti gbọ́ lọ́dọ̀ bàbá wa lájí àgbà ẹ̀sìn jákẹ́ kò sí tuntun bì kankan o bí tuntun ó bá wà ọ̀dọ̀ wa níbi ìlú wa tuntun ò sí bì kankan wàláhi làzí alájí àgbà ti yanjú gbogbo nǹkan wọn kalẹ̀ àfàgbà ti yanjú ẹ̀ kalẹ̀ àdẹ́bí wa kú ó Abubakar wọ́n kú ń bẹ́ẹ̀. wọ́n lọ sí gaaru thauri wọ́n lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ wọ́n lọ òru mẹ́ta ń bẹ̀ lẹ́yìn òru mẹ́ta ni wọ́n kù ń ìgbà tẹ́ nẹ́bí wá gbéra tí wọ́n mọ aláwọ̀ ń lọ wọ́n kọjá ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ ṣé báwọn ẹni tó mú wọn rìn kìí ṣe mùsùlùmí kò sì gbàbọ̀dẹ̀ fún wọn wọ́n wá rìn fa wọ́n fi kan ó mímọ́ àbàtì. wọ́n kò fa wọ́n fi dé kìbá àwọn kùbá kùbá yẹn lànàbì ti dá àkọ́kọ́ mọ́sálásí wọ́n wá fi lélẹ̀ ń bẹ̀ ìgbà tí wọ́n wá dé kùbá ó wá jẹ́ ìjọ kẹjọ ìjọ kẹjọ ìjọ kẹjọ nínú oṣù Rabiul Awwal tí wọ́n dé kùbá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn bàbá wa alájà àgbà wájú ó yé wa pé àmọ́ ìjírá tà ń ṣe ìjírá tà ń ṣe yìí ibi ha muharram muharram ìjírá tà ń ṣe ìjírá tà ń ṣe yìí òun jẹ́ mabda'ul am mabda'u tarikhil hijri ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún ìjírá òun náà ni muharram jẹ́. ìbẹ̀rẹ̀ ọdún idira òun náà ni muharamu jẹ́ àmọ́ ìgbà tá ànábì wọ Madina gángan inú oṣù Rabiul Awwal ni nínú àwọn tọ́lọ̀ ń fi oṣù yìí pálé Anabi Adam ó wà níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì là ànábì Musa ha bàbá wọnú Kùránì púpọ̀ ìtàn ànábì Musa òun ló pọ̀ jù. ọlọ́run ní wa nẹ́bí Muhammad wa idh najaynakum min hali firawna yasumunakum su'al azabi yudhabbihuna abna'akum wa yastahiyuna nisa'akum wa fi dhalikum bala'un min rabbikum azim. Ah, ọlọ́run ní ẹran tí ẹ̀yin àlùmọ́ nẹ́bí Muhammad àwọn ọlọ́run alàjọ Musa ibi ìnàjẹ́ iná kò nínú hàrí Fìràhánà ẹ̀sìn rántí ńgbà táwọn ọlọ́run ọba akóyin yọ lọ́jọ́ Fìràhánà Musa àtàwọn ìjọ rẹ̀ Fìràhánà ń gbà wọn ó lọ́mọ ọkùnrin ẹ júbù wọn ni àwọn ọmọ obìnrin ẹ fi wọn lẹ̀ torí bí wọ́n ti sọ fún Fìràhánà pọ́mọ nǹkan ń bọ̀ yóò pọ̀ láàrin run ọmọ nǹkan ń bọ̀ yóò gbọ́ lámọ́ lọ́wọ́ ọmọ nǹkan ń bọ̀ yóò jayé rẹ̀ rú. káì gbogbo bí bá ti rí ọmọ ọkùnrin ẹ máa pa wọ́n wọ́n pa wọ́n bẹ́ẹ̀ títí ń bọ̀ máwì máwì máwì máwì wọ́n wọ́n pa bẹ́ẹ̀ Musa Musa ìyá ń ó jù sínú àpótí àbí ó jù sínú odò omi e lọ ó lè jù ha. ẹ wo sẹ́ǹsì ọlọ́run nítorí ọlọ́run ó bá ṣe yóò ṣe o wọ́n ní lágbájá ìmọ̀ ń ga díẹ̀ díẹ̀ onílójú tiwa náà kò ní ga bó bá ba iṣẹ́ ẹnìkan jẹ́ wó bá tọ́ bá tiẹ̀ náà jẹ́ èyí dà jòkó tì yẹ sẹ́ni gbé kámẹ́rà ń gbé lọ sí mọ́tò bàbá alájà gbà ẹ̀sán ni ìjòkó tá jòkó ìjòkó àfa àgbà ṣẹ́kù tájú ilẹ̀ ìjòkó alájí àgbà ẹ̀sán ni ẹ̀sán ni ẹ̀sán ni ẹ̀sán ìyá ẹ̀sán bàbá ọlọ́run wá fi bàbá wa alájí àgbà tòní wá fi yọrí gbogbo ẹ̀ yóò fásitì wá yọrí lójú wọn ha bàbá ẹ̀ ní kú láíláí àfà ọlọ́ni ẹ̀sìn rántí ìgbà àtàwọn ọlọ́run àgbáyé kò mọ ẹ̀ ní rí wí ni kẹ́ fi mílẹ̀ kẹ́ dá kí n máa fa nǹkan mi. wọ́n sáré sí i mọ̀ n so. wàmí dálé.

ما قدر يكون إلزم باب ربك فاترك كل دون واسأله السلامة من دار الفتون لا يضيق صدرك والعالم شعون الذي لغيرك لا يصل إليك والذي قسم لك أصل لديك لا تكثر همك ما قدر يكون لا تكثر همك ما قدر يكون mo wá sọ pé bàbá alájí àgbà ẹ̀sán ni ẹ wàá bá ń gbé orin yìí ẹ̀sán ni èyí tí wọ́n sì èyí tọ́lọ̀ ń ṣe yìí àjọ ni ìjẹ́wọ́ náà ó dájọ́ bí àṣà àwọn àwọn atilanta àwọn àwọn olóyún tán bá wá débẹ̀ wá ní àjọ ni àjọ ni àjọ ni ta ni ó da ẹni da òun ni ó ko ohun tó bá ṣe lórí ọmọ rẹ àjọ ni àwa láòkó àjọ ni ta ni ó da ẹni da. òun ní òkú àjọ ní ta ni ó da àti bàbá alájà gbà ní o tàfà gbà ní inú tọ́lọ̀ ń ṣe fáwọn ànábì ọlọ́run tó bá níta ló wí bẹ́ẹ̀ ẹlẹ́mi mo wí ọ̀daràn bàbá mo sì ti gbọ́. alájí àgbà sọ̀rọ̀ lọ́mọ ní ọmọ oṣù mẹ́fà. Mm, mm. ìjọ gbọ́ rí. alájí náà ọ eh, sọ̀rọ̀ alájí àgbà sọ̀rọ̀. <laughs> dìde dìde lẹ̀ wọ́n sọ pé àtọ́nìkà máa lazima máa. àtọ́nìkà máa lazima máa. fàbíhá ìlàlẹ̀ òlíyà azahab. fàbíhá ìlàlẹ̀ òlíyà azahab. àfà gbé kámẹ́rà lọ́bẹ̀ òun mẹ́gbẹ̀ẹ́ sájẹ́ ya jánà sí. kò ṣòyún ìlú tẹ̀lé. alamu bí irúfẹ́ àròta. alamu bí irúfẹ́ àròta. ṣàyídà làwálìmù ànàhùn. ṣàyídà عجوبة دون رياب شخصية أقيم بها عدلا لدينا من ذهب الله شرفنا به عجلها لدينا من ذهب وإذا سئلت فقول وإذا سئلت فقول أنا العددي اسمي واللقب أنا العددي اسمي واللقب بشرى لنا بشرى لنا بشرى لنا بشرى ẹ kò sí. نعزوه إلى بشرى لنا بشرى لنا بشرى لنا الله نعزوه إلى أهل الأزهار أدوبة بشرى لنا بشرى لنا نعزوه إلى أهل الأزهار ń bọ̀ mo ra mọ́tò kékeré kan àwọn kan máa ń sọ pé ah, àbí yàyà náà ti ń ṣe four one nine ni <laughs> eré yín dàrú four one nine kẹ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ni ẹ̀ tí ì rí kankan apá àmọ́ tẹ́ sójú ẹ̀ bó bá yá ìpínlẹ̀ gbogbo ẹ̀ ní àwọn náà nù láìláà. Allahu ah, ah. ó fẹ́rẹ̀ ajá àgbà kan wálé ni. Ah, bá ti sọ náà ẹ òhun wà lẹ́nu. fi kulli aridin tukita sab ogbó mo ti sọ agbádà nílẹ̀ ń gbádùn rẹ̀ ẹ wí azuhila lèlà ń lọ bí àdúrà alágínà bòṣírà lànà àṣẹ àdàbí àtàn dáìmọ̀ fàkàrà tùnà sẹ́rì máa dá. àdàbí àtàn. ẹ dákẹ́ bá ń wí. fàkàrà tùnà sẹ́rì máa dá àdàbí àtàn dá ìmọ̀ fàkàrà túná àṣẹrì má dá. àdàbí àtàn dá ìmọ̀ fàkàrà túná. sẹ́rì má dá àdàbí àtàn dá ìmọ̀. fàkàrà túná àṣẹrì má dá. o ní ìwáṣewáṣe o mo ti sọ mo ti sọ ń bẹ̀rẹ̀ ìwáṣewáṣe láyé yìí ṣé báwọn. tó bá gbé tàlùbáríkà àwọn bàbá tó ń pin náà ni àdáàgínà tó bá rí ń ń mo sọ pé gbà ń bọ̀ wá sọ fún bàbá wa díkòbí wà kí bàbá wa international missioner mo ní sọ fún wọn torí ṣe pè mí pé bàbá wa nífà ó ṣe wá sí mo ní ha bó ní ṣe wá wù fún wa gbogbo yóò mọ níparí bàbá wa lájẹ àgbà ọba wa yàrá wọn rẹ́rìn tó bá pe àfáà mi wá sí jagaba jagaba ayayayaya àwa gan tá à ń bẹ pẹ̀lú àfa àmọ̀ tó wọ́n gbóná sheikh dako eh seyin ne dako ah ajibobi wa dákun filẹ̀ filẹ̀ dákun filẹ̀ kò sàbòsí fún wa. níparí bàbá wa lájẹ àgbà ẹ sì dákẹ́ mọ́nà òfin yàbígbé rẹ̀ ẹ̀rìnì ẹni bá ṣe fatiwa kan láyé láìsí pé ó ní mímọ́ pẹ̀lú ẹ̀ káàna ifmuhu alaman aftahu n tí ò yí ọ bó bá tọwọ́ bọ̀ ẹsẹ̀ rẹ̀ wọ́n náà ló rù. wa man ashara ala akhihi bi amrin ya'lamu anna rushida min ghairihi faqad khanahu. ẹni ọba tọyọ sójú ọ̀nà kan ó wá mọ̀ pé ọ̀nà yìí kò sí ọ̀nà àmọ́ ń ó wá ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí kò sì sọ́nà ń bẹ̀ ó mọ̀ ti jàbá sílámù. bàbá wa lájí àgbà wọ́n jó yé wa pé mada ala malihi qalla mani'ta mada ala akilihi dalla mani'ta mada ala mànẹ́ẹ̀tà dalla aláàdáhìhí مدى على الله لا قل ولا دل ولا زل ولا mọ́là. ọlọ́run náà lẹ gbé tóbi báyìí àwọn kéwì tó bá yẹ sí hó fún wọn. jẹ́ ìsàdúrà. mo wá mo wá rẹ́jísítà ni. bàbá ayára ẹ̀ ní kú láíláí ọlọ́ọ̀fà àgbà alẹ́ mi mo tú dànù tó bá gbọ́ tú dànù kẹsà dìmọ́ àdìmọ́nu nìyẹn dìmọ́nu ẹ̀yìn bọ̀ àfọ àgàgùn ṣe sùúrù náà tó bá rí bẹ́ẹ̀ mo débi àdúrà mo yí débi àdúrà torí ẹnu tí mo fẹ́ sọ ẹnu pé mo wá máàkì rẹ́gísítà lónìí ẹni pé ara mi ò balẹ̀ àmọ́ lọ́nkó wọlé àfa àgbà ṣe kò dájú làdábì. ọlọ́run kó wọlé bàbá alájí àgbà tó bẹ́ẹ̀ ń jòkó ẹ̀yin lànà ah, ah. bàbá mọ̀ tóbi gan o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ yẹn ní mọ̀ fi tóbi rẹ̀ bó ti rí. màná ìtàmádà aláàmàlì yìí kọlà gbogbo ẹni ó bá gbójú lówó pé owó mi màá nà màá tiẹ̀ mọ́lé ẹ sọ fún kò ní lówó mọ́. màná ìtàmádà aláàkìlì dọ́là. gbogbo ẹni máa ń sọ pé mo wise ah làákàyè yìí ń bẹ náà bàbá pa méjì papọ̀ mẹ́mẹ́ta ó máa fún wa ní báyìí ni làákàyè lòun ń lò ẹ sọ fún tọ̀hún yóò sọnù. mọ̀nà ìtàbádà alájà yìí dẹ́là ẹni ó bá gbójú léyìí ipe iyì bí a dé lónìí ẹ sọ fún tọ̀hún bó bá ṣe pé iyì ló gbójú lẹ ní yóò yẹ̀yẹ́ bàbá wa alájà àgbà wa ni mọ̀nà ìtàbádà aláwọ̀ ẹ̀mẹ́ni ó bá gbójú lọ́lọ́run لا قل ولا دل ولا ذل ولا مل níjọ́ wa ànábì taori ní dárò táórì ti ṣe ibẹ̀ òun ní ti ṣàdúrà ànábì ń bẹ Abubakar ànábì Abubakar wa n sọ fún ànábì pé ànábì kò wò ni tó bá se pé ọ̀kan nínú wọn bá gbójú bá wo ha anabi ni ha mazanuka bi ifnan masanuka bi ifnan allahu saalifuhuma. ìwà abubakar kìlọ̀ gbọ́kànlé pẹ̀lú èèyàn méjì tó sọ pọ́lọ́ lẹ́lẹ́kẹta wọn níbẹ̀ ń láyà ti sọ̀kalẹ̀ fún anabi muhammad anabi ò gbójúlé kankan ọlọ́run ló gbójúlé níparí gbogbo àwọn afa tábà ní gbogbo àwọn afa àwọn afa wa kọ́ là ń sọ. Hm, bí ṣe wí náà nù torí pé bàbá ń bẹ wájú àwọn bàbá wa ọmọ kéwu àmúkálukú ní àfa níláyè rẹ yóò ní àfa làwa náà àbí àṣà lọ ni a sì ní gbogbo wa náà ní àfa ní parí mẹ́sẹ̀gì mo fẹ́ pass gbogbo mẹ́sẹ̀gì mo fẹ́ pass gbogbo ẹni ó bá fa ọwọ́ èèyàn sókè báyìí jama níbo lọ́wọ́ tiẹ̀ náà wà gbogbo bó ṣe lè wù kíyàn ga tó tó bá ní ha lágbájá mọ̀ ga àwa rẹ ni ó fà sókè ẹ sọ fún tòun kí o ga gbogbo ẹni ó bá fàyàn sókè báyìí níbo lọ́wọ́ tí ẹni òwà jẹ̀mọ́ ó wá fà mí sókè báyìí bọ́wọ̀ mi ti wà lókè yóò máa bẹ lókè èmi náà bẹ lókè yóò máa ga èmi náà máa ga lọ yìí máa lo iyì rẹ̀ yóò máa lo tèmi náà àmẹ́ni ó bá wá ní jẹun fọwọ́ rẹ̀ wálẹ̀ níbo lọ́wọ́ tí ẹ náà wà subahana rabbika ẹ ìgbà ìgbà ìgbà ibi tí wàásù ti dúró nù àdúrà tí wọ́n ní á ṣe lónìí ó pọ̀ o àdúrà pọ̀ àmọ́ àmọ́ nínú rẹ̀ ọyọ̀ kan náà ni mo wá fà nabi Muhammad báwa ti mọ̀ áwì láwì àfibẹ̀wá áwì àdúrà náà wá dà níyàn sí fi tọrọ kan wájú Ọlọ́run ee bàbá wa Abdulfatai Aribidesi wọ́n sẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú two thousand naira àmọ́ ká tó lọ èmi náà ha ha ẹ rí i mo nígbà tí mo ra mọ́tò wa ni àbí àyájọ́ ti ń ṣe làtí ni mo ní o lè ó ṣe làtí abáàrí ó ṣe làtí láti mú ni wọ́n ń wà níbo ló ti rówó níbo ló ti rówó báwọn ẹni ó bá ti wà ń di àlùkùránì ebi ò ní pa wọ́n tó bá jó dáadáa ti àlùkùránì tó bá rí bẹ́ẹ̀ dọ́là ìgbà tí ń bọ̀ láti ilé torí ẹ má jẹ́ ń tàn yín ìgbà tí mo rí ọsẹ bàbá àlífà pé ìṣe wà síbi ẹ má jẹ́ ń tàn yín ọlọ́run yòókù sí ìdí mo ti sà wàláhì làásìm ìwọ́n àwọn òpè yé ṣèṣì rí sọ ṣé rí sọ ẹ̀rù bà mí gan ẹ̀rù ẹ̀ sì bà mí torí mo burú díẹ̀. emi ah, ẹjọ mo jẹ́ ajíkòbí wa ni ẹni àbá ń tẹ̀lé lẹ́la ń ni à mo burú o mi o. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ dákun bàbá wa kà ní fàtúndì àjàbí yìí ni pẹ̀lú àdùbáríkà wọn ìgbà tí ń bọ̀ á ah, lè mi la ẹ mo wá fẹ́ jáde ní sùn mo lè sọ fún wọn pé wọ́n ní ìṣèwà síbí lónìí. ọ̀ abúlẹ́kú abúlẹ́kú máa rò pé kí ni pa wọ́n lẹ́kú. kò yé mi. Baba, mi wá bu ẹkún wọ́n sì ṣáájú àwọn tó máa lọ ó lọ rí ó sì dèrè bẹ́ẹ̀mi náà ṣe dúró yẹ ẹ̀sán ni bó bá ló lé mi ó jà náà mọ́tò pọ̀ ni tó bá rí bẹ́ẹ̀ bàbá wa ní fàtúlẹ̀ àdàbí yìí ten thousand naira lórúkọ Baba wa ajíkòbí ajíkòbí one kó máa lo àpò wọn lórúkọ bá mi bàbá Sokoto ha ten thousand kó má lọ àkú bàbá àgbàbá wa Khalifatul Adabiye èmi sọ ọmọ kéwú o wọ́n tó bá lọ ọmọ kéwú gbẹ́nu ẹ̀ sọ̀hún gbé sọ̀hún èmi sì ọmọ kéwú o wàláhi làzim mi sì ọmọ kéwú alájí àgbà gangan ni mi ah wàláhi làzìm ọkàn rẹ rìn ni kò yí ọ kò yí ọ só yí ọ ni ń sọmọ kéwò bàbá wa lájẹ́ àgbà tó jòkó bàá mi bàá mi àṣekọ Abdulkadir bàá mi ti ń bẹ́lẹ́ kí ni wọ́n ń jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò bàbá ẹ̀ ní kú láéláé ten thousand àbó olóko ten thousand baba khalifatul adabiyin ansarul islam baba wájú kò bí one pẹ̀lú orúkọ wọn àti orúkọ bàámi ẹ̀dá kẹ́mọ́ bínú five thousand naira. Ah, ah, àwa ń tọ́rọ̀ jù baba wa khalifatul adabiyin mo lọ bẹ̀ náà torí ìfẹ́ gba fáìnì lọ́dọ̀ wọn tiwa ń kọ́ wọn ò ní sọ bẹ́ẹ̀ wà mọ́ mo mọ̀ mi torí pé àwọn ọmọ kéwù tá à ń tẹ̀ láwọn àfa bẹ́ẹ̀ yẹn bá bùn àwọn àfa wa lówó àwọn náà mọ̀ ọ́ sọ ní fáwa náà ni. àwọn ẹ̀tọ́rẹ́jì bàbá kàlífàtì làjàbí yìí ní five thousand bàbá wa al-murshidul am ha sọ́wọ́ ìpè báyìí ẹ̀ bí o bá ti pé transfer kí ni ẹ ti wà nípa má bá ń pín ah, láti mú kẹ ah, àjàbíyà tó bá ṣe láti mú eh, kò mọ́ tí ń ṣe. Eh, bàbá sẹ́wáá mo ṣe kówó ìdání ọlọ́run the tanfa islam ni ìwà ṣe báyìí kó mọ lọ bẹ́ẹ̀ dákun èmi náà ní kutọ owó yìí ìwọ dàníyàn one thousand lọ́lọ́run gún ọ ni mo mọ̀ pé ju one thousand lọ tèmi lèmi filẹ̀ yìí ọlọ́run oore tí ò ní parẹ́ láyé mo fẹ́ kó o ṣe sí ìdílé mi. kọ́sà ṣe bẹ́ẹ̀ nìkan kan wa náà. ẹ dákun ẹni ó bá ṣe bẹ́ẹ̀ mọ́sá dìde lẹ̀. tó bá níbẹ̀ jama ẹ jáde bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. gbólóhùn yìí láwìí. اجعل بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اللهم اجعل تجاوي لك زي اللهم رحمتك رحمتك ارجو فلا تكلني فلا تكلني الى نفسي الى نفسي طرفة عيني وأصلح لي شأني كله لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت الله ربي ولا أشرك به شيئا ولا أشرك به شيئا دكو وانا وانا سوكي بأيه اذا الله اكبر اذا الله اكبر أجل الله اكبر alhaji àgbà one thousand. bàbá wa alhaji Agba one thousand naira. khalifa wọ ọlọ́dẹ láti èkó. bàbá wa khalifa ọlọ́dẹ láti èkó one thousand one thousand naira. Baba wa chairman asas lami ìlọrin branch five hundred naira. gbogbo ẹni yóò bá dá sí dákun dídé lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà dákun ẹ dákun. oya oya oya kama ari kálukú. bàbá wa imam alalibosa one thousand naira. àwọn àlejò bàbá bàbá wa alájí àgbà ọlọ́run kó sàlékún gbígbàdúrà fún wa wọ́n bẹ̀lẹ́gbẹ̀ bàbá wa alájí àgbà ó sẹ wọ́n ti débi bí kó jẹ́ wọ́n débi bàbá wa Musa eh. Musaiduddin. Eh. Eh, alhamdulilayi baba wa justice abdulrahim musaiduddin wọ́n débẹ̀ pẹ̀lú five thousand naira baba wa international missioner baba wa yara wọ́n ti débẹ̀ àlejò baba láti kó five hundred naira baba wa sheikh abdullatif wọ́n ti débẹ̀ sílẹ̀ náà ni mo lọ tó bá rí bẹ́ẹ̀ tèmi yàtọ̀ gégégédé o. tèmi gedegede gédégédé mi ti búra èèní ìbàlọ́rin jẹ́ bàmú ayé àwọn ìjàmọ́ òdìdè ẹ dákun torí ọlọ́run mo fàlájì àgbà bí ọ mo máa kó ojú ń bọ̀ mo one thousand naira lọ kódà gan bó bá ṣe pé 200 naira ní ba ń bẹ lọ́wọ́ fi fi béèrè orí ayé àti tàlìkì àmọ̀ lọ́wọ́ ọlọ́run jama ẹ́ tọ̀ tèmi yàtọ̀ gédégédé o ṣé tìẹ́ yàtọ̀ gédégédé èmi ti búra pé ní Ìbàlọ́rin jẹ́ tèmi yàtọ̀ gédégédé ṣé tìẹ́ yàtọ̀ gédégédé ó wà ní tèmi yàtọ̀ gédé a sì ní onáwó mọ́ ṣé tiẹ̀ yàtọ̀ gédégédé tèmi yàtọ̀ gédégédé èmi ti búra pé ní Ìbàlọ́rin jẹ́. tèmi yàtọ̀ gédégédé. ẹ bá mi wí tèmi yàtọ̀ gédégédé o tèmi yàtọ̀ gédégédé èmi ti búra pé ní Ìbàlọ́rin jẹ́. ẹni bá sọ kọ́kọ́rọ́ nù kó wá gbọ́ lọ́jọ́ àwọn security o èmi ti búra pé èmi ìbàlọ́rin jẹ́ o tèmi yàtọ̀ gédégédé èmi ti búra pé èmi ìbàlọ́rin jẹ́. tèmi yàtọ̀ gédégédé. afakumullah ẹ̀rẹ́sà afisakumulaza afisakumulaza afisakumulaza. àwọn amadu ajá gbalẹ̀ mi màlájà àgbà yìí ni ṣe. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin. adúpẹ́. alhamdulilayi. agbọ́wọ́ àfi lónìí àdúrà tá a ṣe ọlọ́run gbà á. ṣé bàbá. ọlẹ ṣé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ó ti dọ́dọ̀ wọn báyìí mo ti fi lé wọn lọ́wọ́ báyìí pẹ̀lú ògbó ọlọ́run ó ṣe gbogbo ohun tí n fẹ́ pẹ̀lú ògbó ọlọ́run àtẹmí àtàwọn ọmọ ìṣàlá ó torí bẹ́ẹ̀. Eh. ṣùgbọ́n ọlọ́run jẹ́ ojú owó kínkínní eh. láìpẹ́ láìjẹ́ ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run wọ́n ní yóò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ fọkàn balẹ̀ gbogbo tẹ̀ ń fẹ́ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín ẹ̀gbọ́n wọ́n ní ẹ lè jókòó ó ti rí bẹ́ẹ̀ náà ẹ lè jókòó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ọlọ́run ó gba gbogbo wa. àfa yàyà. àfa yàyà bàbá ń ṣàdúrà bó o ti wí náà lórí wọn èjìyàn rẹ̀ yàtọ̀ síbi tí wọ́n mọ̀ sí bàbá rẹ̀ lè ní ṣe. Allahu Akbar. n ò sì jiyàn pé mi kan ni mo bí o ó fira rẹ̀ hàn wípé ìwọ gan fúnra rẹ ó jẹ́ kó lọ. àfáà rẹ Musa àti kò bí wa orí nǹkan mú lọ́dún rẹ̀ mo bọ́ ọyọ̀ òkú oríire òkú òótọ́ gbogbo ohun tí o bá wa sọ. So lójú ẹni tí ò bá yé wáàsí là á pè kì í ṣe wáàsí rárá kó má kó má ṣàláì sọ̀rọ̀ kó má rí mi ní tó ṣe ó sì bá mu ó ṣiṣẹ́ níjọ́ kan ọ̀rọ̀ dọ̀rọ̀ ìtàn ẹnìkan wọ́n pè é ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sọ yìí ó bá àpò àìdùnmọ́ ẹnìkan tó ń tọ̀hún náà sì sún ọlọ́rọ̀ aláta nígbà tó dójú tó ń tọ̀ ń dìde ó sáré lọ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹni tó sọ ní wípé áà bẹ́rin ò bá kú ọmọ erin ò gbọ́dọ̀ fọ̀n bí erin ò bá kú ọmọ erin ò gbọ́dọ̀ fọ̀n bí erin ò bá kú ọmọ erin ọmọ erin kì í fún ẹni tó ń tọ̀hún ń bá wíńjọ́ náà ó yé ó tètè paradà ó túbà ọlọ́run ò ní jẹ́ ká yé òdì ẹ̀ èyí tó ṣe lónìí wàláhìlà àzín ó dùn mọ́ mi púpọ̀. More especially kíní òfófó ayé tá à ń di káàkiri mo gbọ́ nǹkan kan bẹ̀ léyìí tó ṣe pé ó pa mí lẹ́rìn léyìí tí wọ́n ń sọ yìí pé aṣúra tá à ṣe lónìí pé kò yẹ ká ṣe é bí mọ̀ bá ti ṣe mọ̀ mọ̀ lèèyàn fi sọ̀rọ̀ ọmọ èèyàn sì gbọ́dọ̀ sọ́ra gidigidi ó ń tọ̀hún ò rọ́rọ̀ sọ èyí tó wí òun tó bá ro àròjinlẹ̀ a tún gbọ́dọ̀ tún wà sí kalẹ̀ mọ́ oore tí ọlọ́run ṣe ní ọjọ́ òní fún àwọn ànábì kan àwọn mẹ́jọ ni tó ṣe pé nírú ọjọ́ òní lọ́lọ́run ọba gba tútú bá wọn tọ́lọ́run sì fi ògo rẹ̀ hàn lórí wọn ìfi ògo rẹ̀ hàn lórí wọn appreciation ni ìmọ̀lóore ni olóore òun náà làwa náà ń dúpẹ́ anna muhammad sallallahu alayhi wa sallam ó wà nú àwọn méjèèjọ òun ló kányìn kò sáàmẹ́bì tọ́lọ́run tó ṣe fún ẹ làwa lọ́yẹ wípé wọ́n ní àwọn kan ò sínú wọn bẹ́ẹ̀ ti wíhùn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lórí nítorí ààrí nǹkan kan fi dúró láti lè fi sọ wípé àyà ọjọ́ òní lọ́lọ́run ṣe tó ṣe fún wọn àwọn mẹ́jọ yìí ó wà authentic a sì rí nǹkan kan wí pẹ̀lú wọn tó tayọ wípé à ń bá wọn dúpẹ́ àwa náà sì ń dúpẹ́ ẹrù tọ́lọ́run ṣe fún wọn tó gbà wọ́n lẹ́rú kó gba àwa náà lẹ́rú. àmín. wọ́n ní ká fi ṣe a gbọ́dọ̀ fọkàn sí wípé a tètè kúrò lónìí alájì ayára mo rò pé òní ni náfìlà wa àníyàn àdúrà láti àdúrà táwa fi ṣe yìí ọlọ́run bá mọ́sà fi àlùbáríkà sí gbogbo tá a bá ṣe láti kí a fi ara balẹ̀ ẹ má kanjú ká gbọ́ àdúrà àfáà wa yára yóò tọ́ wa sọ́nà gbogbo tí a bá ṣe ọlọ́run ọba mọ́sàwá wọlá nẹ́bí gbogbo tá a bá ṣe jẹ́ orí bá ń tẹ́ńfẹ́ ọ̀làlá ìlàhà ìlọ́wà àfáà yàyà okú ìnáwó àdúpẹ́ bámi kí bámi kí àfáà Musa kò sí níyìn àmọ́ olólùfẹ́ mi ìwọ náà sì dúró dáadáa ó rántí àfa rẹ̀ ó rántí alábàṣe rẹ̀ ọlọ́run rántí wọn náà sí dáadáa n téèyàn bá ṣe yóò gbẹ̀san ẹ̀san tiẹ̀ ló ń gbà wọ́n bàbá wa olóko mi bàbá Sokoto wọn dúró dáa pẹ̀lú ọlọ́run wọ́n dúró dáa pẹ̀lú àwọn bàbá ìwọlẹ̀sán rẹ̀ ó sì fira rẹ̀ hàn wípé ìmọ̀ ń bẹ gbogbo tí o kọ́ náà ọlọ́run ní ìjọba ọlọ́run ó jẹ́ kó jù báyìí lọ àdúrà tá a máa ṣe fún gbogbo ẹni ó bá ṣe wáàsí fún wa ń bì òní káfíńnà àti iná tọ̀ káfí ṣe àdúrà ìdí iná àti iná yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn orí oore tí ò lóǹkà tí ò lópin lọ́lọ́run ṣe fáànẹ́bì ntọ́lọ́run sì fi hàn tó fi fi hàn wá iná àti iná yìí làwa náà ń jó wèrè rẹ̀ kọ́lọ́run ó ṣe bó ti ṣe fáànẹ́bì ọlọ́run ṣàṣe bẹ́ẹ̀ fún wa bisimilahi iná àtọ́ iná. bisimilahi rahman rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنك لأشى هو الأبتر يا يحيى خذ الكتاب خذ الكتاب